gbélé ọkọ o. jọ̀wọ́ ṣe jẹ́jẹ́ o. sùúrù ńlá ló yẹ kó ní o. gẹ́gẹ́ bí aya rere. torí bẹ́ni ti rí ọlá orí bẹ́ẹ̀. ló babaláwo di fa ọ̀rọ̀ run. ìdà tó bá bá kọjá o. E. yóò máa sùn ta o. E. E. ọ̀rọ̀ a máa jẹgba o. ṣẹ̀mí ń bí ẹ ṣóun lóògùn ọ̀rẹ́ dá ẹ lójú jàre má má fi hùwà o torí bóbìnrin bá jowú títí títí o bí ó bá para rẹ̀ á máa pọkọ o àìní sùúrù ẹni àsàrè ẹni dẹ̀bi o owó àjẹjù á máa pàfẹ́ lẹ́kún bífẹ́ bá tiẹ̀ máa bínú kò yẹ kó bínú tán o tó péye ṣóun ló yẹ kóbìnrin. ṣe jẹ́jẹ́ o. sùúrù ńlá ló yẹ kó ní o. gẹ́gẹ́ bí aya rere. torí bẹ́ni ti rí ọ̀la orí bẹ́ẹ̀. babaláwo ti fa ọ̀rọ̀ rò. ìgbà tó bá bá kọjá o. E. yóò bọ́ síta o. E. ọ̀rọ̀ ìtọ́tẹ́rí yẹn ó máa le gan o. ẹ̀yin bá fọwọ́ yẹpẹrẹ mú a máa jọgbà o níbi ẹ ṣòǹdògùn ọ̀rẹ́ obìnrin ni ẹ ò sì fẹ́ gbélé ọkọ o. jọ̀wọ́ ṣe jẹ́jẹ́ o. sùúrù ńlá ló yẹ kó ní o. gẹ́gẹ́ bí aya rere. torí bẹ́ni ti rí ọlá orí bẹ́ẹ̀. ló mú babaláwo dífá ọ̀rọ̀ run. ìdà tó bá bá kọjá o. Eh. yóò máa sùn ta o. yóò. obìnrin ni ẹ ò sì fẹ́ gbélé ọkọ o. jọ̀wọ́ ṣe jẹ́jẹ́ o. sùúrù ńlá ló yẹ kó ní o. gẹ́gẹ́ bí aya rere. torí bẹ́ni ti rí ọlá orí bẹ́ẹ̀. ló mú babaláwo dífá ọ̀rọ̀ run. ìdà tó bá bá kọjá o. Eh. yóò máa sùn ta o. yóò eh. Eh. ẹni láti kọ mi ní magic hand tẹ máa ń lò yẹ o ah. tó fi jẹ́ pé gbogbo ohun tí elégédé yìí bá ti fọwọ́ bàbá ẹ̀ dídùn ló máa ń dùn àbí. Ah, ah, ẹ má jẹ nǹkan kì í ṣe àyè nìkan ẹ wọ ẹ máa pè mí náà àlọkọsí bóyá gbogbo wa mi ò mọ òye ní òwe máa kọ mi. torí to the point mo gbọ́ rí pé ìtẹ̀síwájú ní iṣẹ́ yìí. Thank you. Thank you. ọmọ tá a kọ́ kọ́kọ́ kọ́ nílé ọmọ tá a kọ́ kọ́kọ́ nílé tó gbẹ̀kọ́ òde láò tí kọ́ wálé àjọlá àkọ́ ṣèkà pé wọ́n kọ́ ògbẹ́kọ́ ni bí wọ́n ò kọ́ ẹ rárá bó ti rẹwà tó ìwà yìí náà di nǹkan à ń jọlá obìnrin sọ olóhùn olórí ọkọ fi wá kẹwàrà o yẹyẹ fi wá kẹwàrà o oh. à ń jọlá bọ̀rọ̀ lásán fọmọlúàbí bóde lọ. dodo dindi ìfẹ́ ò What belongs to you? Even if you go a thousand miles, no one will ever take it away from you. I say, even the most careful first victim, Angela.

obìnrin ni ẹ ò sì fẹ́ gbélé ọkọ o. jọ̀wọ́ ṣe jẹ́jẹ́ o. sùúrù ńlá ló yẹ kó ní o. gẹ́gẹ́ bí aya rere. torí bẹ́ni ti rí ọlá orí bẹ́ẹ̀. ló mú babaláwo dífá ọ̀rọ̀ run. ìdà tó bá bá kọjá o. E. yóò máa sùn ta o. E. E. ọ̀rọ̀ ìfẹ́ tẹ́rí yẹn ó máa le gan o ẹni bá fọwọ́ yẹpẹrẹ mú a máa jẹgba o ṣẹ̀mí ń bi ẹ́ ṣóun lóògùn ọ̀rẹ́ ohun tí ó dá lójú jàre má máa fi hùwà o torí bóbìnrin bá jowú títí títí o bí ó bá para rẹ̀ a máa kọ́kọ́ o àìní sùúrù ẹni àṣàrí ẹni dẹ̀bi o owó àjẹjù a máa pàfẹ́ lẹ́kún bí bàbá tiẹ̀ máa bínú kò yẹ kó bínú tán o sùúrù tó péye ṣóun ló yẹ kóbìnrin ní o ẹ̀ẹ́ má fojú ọwọ́ ṣiṣẹ́ kẹfẹ̀yìn ọwọ́ dànù jẹ́ẹ́jẹ́ o jẹ́ẹ́jẹ́ o obìnrin ni ẹ ò sì fẹ́ gbélé ọkọ o jọ̀wọ́ ṣe jẹ́ẹ́jẹ́ o. Thank you. Jesus. obìnrin ni ẹ ò sì fẹ́ gbélé ọkọ o jọ̀wọ́ ṣe jẹ́jẹ́ o sùúrù ńlá ló yẹ kó ní o gẹ́gẹ́ bí aya rere torí bẹ́ni ti rí ọ̀la orí bẹ́ẹ̀ ló babaláwo dín fa ọ̀rọ̀ run ìdà tó bá bá kọjá o eh. yóò máa sùn ta o. Eh. Eh. ọ̀rọ̀ ìfẹ́ tẹ́rí yẹn ó máa le gan o ẹni bá fọwọ́ yẹpẹrẹ mú a máa jẹgbà o ṣẹ̀mí ń bí ẹ ṣọ́ọ̀bù. kọ́lá má jẹ́ kó pẹ́ dákẹ́kù kó tó yé ẹ̀ à ń dọ́là. bó ti rẹwà tó kọ́kọ́rọ́ kan ṣoṣo náà ló lè yín ajá jẹ́ à ń dọ́là ìwà lọ́ba ẹ̀wà ìwà kẹwàá ẹ̀ ìwà ó ó ó ó lọ́ba ẹ̀wà à ń jọlá fi wá káwa rẹ o kí ló ẹ lọ lè fi jólẹ̀. Is this love or infatuation? Cause even the most careful falls victim. Àhúnjọ́lá owó Thank you. jẹ́ kó pẹ́ lápẹ̀jù kó tó yé ẹ. Àwùjọ ńlá ó ti rẹwà tó. Kọ́kọ́rọ́ kan ṣoṣo náà ló bẹ yín ajá jẹ́. Àwùjọ ńlá ìwà lọ́ba ẹwà. this love or infatuation. Cause even the most careful falls victim. Àhúnjọ́lá owó jíjẹ lè bá I feel jẹ́. Àìfẹ̀lẹ̀ kébù sí ẹ̀rẹ́ ní ìbáṣejò. to sùúrù. Thank you. ọlọ́run má jẹ́ kó pẹ́ lápẹ̀jù kó tó yé ẹ àwùjọ́lá bó ti rẹwà tó kọ́kọ́rọ́ kan ṣoṣo náà ló bẹ yín ajá jẹ́ àwùjọ́lá ìwà lọ́ba ẹwà ìwà kẹwàá rẹ o ìwà ó ó ó ó ó lọ́ba ẹwà ń jọlá fi o kí ló ń jọ ẹ Is this love or infatuation? Cause even the most careful. má jẹ́ kó pẹ́ lápẹ̀jù kó tó yé ẹ àwùjọ́lá bó ti rẹwà tó kọ́kọ́rọ́ kan ṣoṣo náà ló bẹ yín ajá jẹ́ àwùjọ́lá ìwà lọ́ba ẹwà bíwà kẹwàá rẹ o. blessing sin sin sin sin blessing ọmọ yín tá a ṣe jọ ń rìn lọ sin wọn kidnap ẹ̀ ń sin yín mi tẹ̀wọ̀n bí akidnapper níwọ̀n àbí nǹkan bẹ́ẹ̀ ni màá nẹ́fẹ̀ẹ́ tì yín wọ́n mi ẹ wá kan ṣe sí o ah tẹ́ bá yẹ mo ṣe sẹ́yìn rẹ́fẹ́ lẹ́dà wọ́n mi ẹ wá kan ṣe sí i ẹ wá kan ṣe sí i. mi mú kó tí mo ṣe ìṣàánú mi ẹjọ mi mẹ tí mo ṣe please ṣe pẹ̀lẹ́ bí ẹjọ. ṣoṣo náà ló bẹ́yìn ajá jẹ́ àwùjọlá ìwà lọ́ba rẹ̀ ìwà kẹwàá rẹ̀ o ìwà o o o o o lọ́ba ẹwà àwùjọlá ìwà kẹwàá rẹ̀ o kí ló jọ lọ́wọ́ tó lè fi jó. discover infatuation. Cause even the most careful falls victim. Ahunjọlá ogún jíjẹ lè I fell rere jẹ́. Àìfẹ̀lẹ̀ kébò sí láì rẹ́ni ọmọ tá kọ́kọ́ bọ́ nílé ọmọ tá kọ́kọ́ nílé tó gbẹ̀kọ́ òde tá ó sì kọ́ wálé ajala máa gbọ́ ṣèkà pé wọ́n kọ́ ògbẹ́kọ́ ni bí wọ́n ò kọ́ ẹ rárá ti rẹwà tó ìwà yìí náà nìkan à ń jọlá obìnrin sọ̀wà olóhùn olórí ọkọ fi wá káwàrà o yẹ́yẹ́ fi wá káwàrà o àjọlá bọ̀rọ̀ lásán fọmọ lọ àbí bóde nù ẹ̀ yóò dòdìndín. ìfẹ́ ò gbà gidi. What belongs to you? Even if you go a thousand miles, no one will ever take it away from you. I say, even the most careful first victim, Angela, bó bá ṣe ti náà ló máa jẹ́. jíjẹ lájẹjù lè ba nǹkan rere jẹ́. obìnrin ni ẹ ò sì fẹ́ gbélé ọkọ o. jọ̀wọ́ ṣe jẹ́jẹ́ o. pẹrẹmu a máa jẹgba o ṣẹ̀mí ń bi ẹ́ ṣóun lóògùn ọ̀rẹ́ ohun tí ó dá lójú jàre má máa fi hùwà o torí bóbìnrin bá jowú titi titi o bí ó bá para rẹ̀ a máa pọkọ o àìní ẹni àsàrè ẹni dẹ̀bi o owó àjẹjù pàfẹ́ lẹ́kún bí fẹ́ bá tiẹ̀ máa bínú kò yẹ kó bínú tán o sùúrù tó péye ṣóun ló yẹ kóbìnrin ní o ẹ̀ẹ́ má fojú ọwọ́ ṣiṣẹ́ kẹfẹ̀yìn ọwọ́ dànù jẹ́ẹ́jẹ́ o jẹ́ẹ́jẹ́ o obìnrin ni ẹ ò sì fẹ́ gbélé ọkọ o jọ̀wọ́ ṣe jẹ́ẹ́jẹ́ o.